ne za mu su kuma amma to mu 'yan nordness na sai mu samu hankali magana da na yi ne baba na ya rasu wannan za mu celebrate lafin su ba muna nan sai mu yi kuka no da ya yi close da wasa da bɛyi wasa da gurma ba but all the time kaba mutu that's a ne ta man fusi mun link da da gumba mun link da gunjas mun link da busangas mun link da kowa da ya ce no that is gurmawa shi ya sa za a kira ni sai adar ya fara ana yi Allah Allah zai sa ina son roƙo malamai ina so in roƙo mu ina so in roƙo kowa duka kamar zamu muna sa yanga ba komai ba ne makoshin baba mu ne sarwata yanga brada na ne muna bayansa ba mu bar shi don furguci ya can gashe ku na bandurici ya can gashe ku da bangaci ya can gashe ku shi yana hannun mu ne da horo ba na ji kamar allah sa za mu tare bayan su so make sure kamar ga mosa wani anguwa ba kai ba moshe ne to ai ba ce aka ce nose mask ba ce chin mask ba kaje kaje ciya yaran da suna haɗa kaya an ce kaya yin nan

this year muna zuwa election year ne kullum idan definitely kana jira da wani shi zai go party ja sai akwai wani party fari allow kowa da wurin da zai ba fara ciki ku yi hankuri kar ku bari the prophets of youth sun ce mu yan zango mu yan pb ka kawo Bless you. Those who said my brother wouldn't be a chief, he is standing here. He is a chief of Kumara in Ashatu region. I'm from Yamuna all the way to Kumara. And Burkina Faso, we behind you. We stand behind you. we stand together. will make sure that will help him to succeed. He's a big and he's a big forever. Let the Mosi people understand that we'll sack them from here. Let the Gonja people understand that they are slaves. Let the Basare and the Kumkoma understand that here in Kumasi, every day they should bring you That is their job. Northerners are one. We will remain to be one. And we will be the one people. One people from Kumasongai that we came in the 18th century, when people from the Turun Damuna it is for nothingness. We are the ones who patronize the Ashanti scholar, the Bunu people Kola, all of them. We made them rich. We came to sleep in their stores as watchmen. We sell for them in their bars. We will continue to do our service to them. But I'm sure they will recognize us. So that a regional Ashanti Gumahime, the Karenga will deal into the regional house of chiefs. That is the only way we will have voice. So that the Mamprisi will be there, the Kusashi will be there, the Moshi will be there at the regional house level. So that they can speak for the Northland. So that anytime there is trouble, we will all look at what we can do to solve it. I am grateful to all of you. I go to an kote bara don shema ni no hatana jena mosquito to. Then, I dina uh, atimo joy Dine Atimojoy, Bisnav Hak Panta, Bisnav Hak Panta, eh, Tiatu eh, Lari, Akate, Jena Mosquito, Jena Lari, think about Dr. Arabella, but some EIS back. I don't know which back, but I'm not interested. It's a nobler. I hope it's a nobler. Go back, everybody. He is my small brother. So he owed me a lot for coming in. He owed me a lot for not meeting me for the past three days. So one mercy. Malvin Kusaya, Shemu Kama, Uduka, Masaya, Shemu Bana, Uda, Tamuya, Muyi, Tamu Kangu. We will continue to enslave ourselves for everybody. Economic independence is very important for us. I will make sure that we leave a live at peaceful coexistence with all of you so that we we'll continue to charm this race to I am so grateful for everybody. Naga should. Mutanen da za su dama da Ina magana sai suna magana kuma. Zai yi wannan abu ya rana. na fi muntaka sai yi wannan abu ya zai iya muntaka zai yi zai yi magana ya faru so zan kalla malamai zan ga sabata zan ga kowa sa mu juna sai mu yi baki daya sai gana yi sai duka mu je na gode muku Allah Sale, Chamba, Naba, Nazou, the second. Chamba, Naba, Nazou, the second, that's so grateful. Nobody in the Zuma community has ever been as grateful. We have given land. And he has assigned whatever we can to do so that no document on his behalf. Unfortunately, it was not good to acknowledge uh, and they are submitted that you can't calculate everybody and that yeah. And I know how much I can be able to do that accordingly. That I will not be This has been a message. I will hand over the mic to Honorable Mutaka. Do the acknowledgement that you are assigned to. Uh, think the course of our movement, a point fell down. The case is in review. You can't really bring it uh, back. I fóònù wọn ní when you are fighting ìdánwò kò ní ṣe sá ọ̀dẹ̀kùnmọ̀ tó rè the mú tẹ́ tó rè àmọ́ mú nàní mọ́ fóònù mi ẹ̀fà yìí sá fóònù yà yàfà yìí kálẹ̀ kàló rẹ̀ ṣì masa dalili da condition sai kenan ya so mu to ka yanka immediately we shall hand the mic to Honorable Muitaka to address the gathering. And then we hand over the mic to the mosquito representative Dr. Mani and then to Dr. Raoul, and which means that we are down the politicians. Then we go on to our imams, they will say the prayers, and then continue with the cultural display. Uh, please let's all take our seats. Our uh, uh, I am Kuri, we are so. Sarki Musa. samu wuri ya zamna bayan ya zamna in ya so mu ka abin maganar mu ba wani abubuwan jaka da ya zama mp na asuwasi sarki ya sa shi wani aiki da yi sa'an nan jina mosquito mr sirrin ketre kenan da yake represent amma ya hankuri eh, matajiya a yi hankuri eh, ba lokacin gaisuwa ke gaba da mun roki a zo a zamna ya so a cikin da program a yi hankuri ba